اللهم صل وسلم على عبدك نبيك محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته tẹ̀síwájú àlàyé ṣókíṣókí lórí àwọn احاديث tó wà nínú Riyadus Salihin ní abẹ́ ọlá tàbí àjùlọ tàbí ká kúkó méjèèjì kọ̀ pé àjùlọ ọlá tó ń bẹ fún ìrun pípé àti ìsàlá kọ̀kọ́ ó ti ṣàlàyé fún wa nípa tí tó bá kí ó ń bẹ nínú ìmọ̀ wa tó yé wa bẹ́ àwọn ẹ̀san àti àwọn àjùlọ tó ń bẹ fún ìrun pípé gbogbo wa làbá máa jà sí mọ́ṣáláṣí láti lè jẹ́ pé àwa láti àbá máa ti dágbàdá àbá sì máa sáré ìdí láti ṣalápá ń tètè àti pèrún nítorí oore àti àwọn ẹ̀san tó wà níbẹ̀. àdìtẹ́lẹ̀ kejì ní abẹ́ ó jẹ́ àdìsí ti afá tí a ń pè ní tàbí ànábìlẹ̀ Abu Sa'id al-Khudri radiyallahu ta'ala anhu <clears throat> orí arákùnrin kan tá ń pè ní abdullahi bunu abdulrahman bunu arákùnrin kan tó ń jẹ́ kí ni abdullah abdullahi ló kọ́ rẹ̀ jẹ́ bá láyé jẹ ṣùgbọ́n abdullahi lẹ́wọ̀n òun bá nàbí láyé ṣùgbọ́n bá wọn sàábà láyé àwọn tí ò bá nàbí láyé sallallahu alaihi wa alihi wa ṣùgbọ́n tí wọ́n bá wọn tó bá nà bí láyé àwọn láńpẹ́ ní sáàbì ọ̀rọ̀ ẹni yẹn jẹ́ darandaran ó sì fẹ́ràn láti máa da ẹran gan omi nìkan ló máa ń da ẹran lọ so Abu Sa'id al-Khudri wá sọ fún pé inni araka tuhibbu al-ghanama wal-badiya ìmírí ọ ní ẹni tó nífẹ̀ẹ́ sí ẹran dídá wàlìbáàlìyà àti kó máa wà ní pápá òní gbénú ẹran ló máa jà káàkiri fàídà kó ń tàfi ìgbọ́nà níka àwòbà àti àtàkì tó bá tó wá ń dẹran rẹ lọ tó wà láàrin àwọn agbó ẹran tàbó wà nínú pápá tó ń dẹran lọ ó ní fa àdáǹtà ní sọ́lá kó ṣe kí ni o

àlìjànú kankan ò ní gbọ́ ohùn ẹni tó ń pèrún wàlà ìrìnsù tàbí èèyàn kan kò ní gbọ́ wàlà ṣe ìhàn àbí nǹkan kan ni kò ní gbọ́ ohùn ìrìn tó ń pè yẹn ìlà ṣáhìdàlá ó yọ́ ìrìn tó ń pè yẹn tó bá dijọ́ gbé ìdè tó bá dijọ́ àlìkì àrà tó eléyìí sọ fún wa ọlá tó ń bẹ nínú òun pípé àṣé tá a bá dá wà láwa nìkan ká pe ìrun gangan súnà torí pé àbúrò àìdí ní sàmì ìtìbú èyí tí mo sọ fún ọ yìí mo gbọ́ ní Rasulillah láti ọ̀dọ̀ òjíṣẹ́ Ọlọ́run ọwọ́ olùkọrí Imam Bukhari ló gbà bí wa ó fi hàn pé àwa tá máa ń rìnrìn àjò tá ń sáàbù pẹ̀lú ọkọ̀ tọ́kọ̀ wa àyẹn mọ́tò wa bá dúró lẹ́gbàá ọ̀nà tàbí níbi kan ṣá bóyá ibùdókọ̀ tá a wá fẹ́ kírun àṣekẹ́nìkan ni wọ́n pè rò ní ló bá mú gan àní sọ pé kò tà sí ní mọ́ṣáláṣí torí pé ní òun nìkan ní dá lọ àbúgbà ìdí ni tó ń gbọ́ tàbí ti sọ ní ọ̀rọ̀ sọlọ ó pè rò sókè àti òru àwọn tó bá gbọ́ ìrun yẹn àbí àrùjẹ̀ ló tó gbọ́ àbí nǹkan ní ìgbogbo ní ó jẹ́ ìdíje wà lọ́jọ́ pé nínú àdíjì ya tó gbọ́ yé pé àtàwọn àrìnàánú gan ń gbọ́ ìrún sáàmì pè tó kìí sàwà nìkan ọ̀pọ̀lọ̀ tó fún wa ní àgbọ́yé rẹ̀ lórí eré ni ó dáhùn àwọn ìbéèrè tọ́pọ̀lọpọ̀ mọ́ léèrè wípé ẹ̀yìn sáwà nìkan bá wà lóko tá fẹ́ kírun tó tún nídìí ká pè ó ní pẹ̀lú àdéhìsì yìí ẹjọ́ àwọn obìnrin tó ń sọ̀rọ̀ yìí mọ́ṣáláṣí tẹ́wà yìí tó máa dún ní ní tàǹsọ̀ yìí ẹ̀tẹ́ ti fi lóòótọ́ wà àjálẹ̀ Yorùbá àwọn obìnrin tí ó bá rí amẹ́kárọ̀ àwọn ará ní gbogbo àwọn tí ní yóò ṣe yín láǹfààní ju àwọn tó jókòó sílé lọ tí ẹ bá túmọ̀ tó fẹ́ tètè lọ bìkan kàkà tí ó fi máa gbẹ̀ṣẹ̀ ní ṣọ́láṣí pẹ̀lú tàkùrọ̀sọ lásìkò tí ó ń sọ̀rọ̀ ọlọ́run lọ́wọ́ kó kúkú máa lọ lé lẹ́yìn tí ò ní gba ẹ̀ṣẹ̀ kàkà ìbọ́lọ̀ fún alágbọ̀ọ́yé ọ̀rọ̀ rẹ̀ owó ṣe rí mi ilé ilé ẹ̀ṣẹ̀ sí kan bá ti máa ń parí ẹ̀ṣẹ̀ yóò délé lọ́dún mẹ́wàá báyìí bá ti máa ń sọ̀rọ̀ ní mọ́ṣáláṣí àwọn àgbẹ̀ kan obìnrin mọ̀tọ̀rẹ́ káàlọ́ ikú ti ní kan máa ń sọ jọ náà sí àwọn àbáàdó máa ń kọ́ wà àwọn obìnrin látàlátù jọmọ́sọ bá ń ṣàṣàlátù fún wọn yẹn ara àbújẹ́kù tó wà nínú alásàlátù tí wọ́n ń ṣe nìyẹn ọ̀lẹ́rẹ́ ti jẹ́ ni tí ó ń ra àṣàlátù tí wọ́n ó dùn amọ́síláṣí tí ó mọ̀ ṣàlàyé ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ànábì tó yẹ pé nǹkan míì yóò mọ̀ sọ kò ní bọ̀ wípé tí àbájẹ́ tí wọ́n délẹ̀ orin ni wọ́n máa kọ ìjó ni wọ́n máa jó owó ni wọ́n máa ná ní tó ṣe pàtàkì tó jẹ́ èsì gangan ó rà bá fi àkíyèsí àfa tó wà nígbà yẹn náà sí ẹ máa ṣàlàyé fún àwọn obìnrin kẹ́ máa gbọ́ àlàyé ẹ̀sìn wọn eléyìí ló jẹ́ ìdí tó kù sí púpọ̀ pàápàá fún gbogbo àwọn àfáàtà àti àṣàláti fáwọn obìnrin ìgbàbí ẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ gan target yẹn ni a fi sun wọn ìdí tí wọ́n fẹ́ fáwọn obìnrin ẹlẹ́sìn bí kìí ṣe pé owó ni ìdí nìyẹn tẹ́ bá wà ládùúgbò ẹ̀rí pé ó ti di gbajúgbajà ó ti di tọ́rọ́ fún káàdé báyìí afá ilé ìjọba ti lé wọn ó ti di dáṣà láti jẹ ẹlẹ àṣàláti ọlọ́run bẹ́bẹ̀ èyí tó tún ti dé sàlẹ́mẹ̀ ó tún ti dá ti ẹlẹ̀ àṣàláti

kọ́lá rasulùmọ́ i sọlọ́lọ́hù àríhì wà áàlì ọ̀sọ̀lá àbú ẹ̀rọ ní òjíṣẹ́ ọlọ́run kíkà tọ́lọ́lọ́run kó máa bá sọ báyìí pé ìdáná di àbí sọ́lá tí wọ́n bá ti pèrún lábẹ́bá rọ̀ṣẹ̀ ìtọ́rùn èṣù ó pẹ̀yìndà lẹ́sẹ̀kẹsẹ̀ tí wọ́n bá bẹ̀rẹ̀ sí pèrún ìjìbí tí wọ́n bá pè tán ìrá nínú ìyá tí wọ́n bá ti bẹ̀rẹ̀ sí pèrún báyìí ọ̀bùbá rọ̀ṣẹ̀ ìtọ́rùn àṣẹ̀tọ́rùn máa yí ẹ̀yìn padà làúdòrò ọ̀tún ó wá ń bẹ fún àṣẹ ìtàn ariwo àwọn kan ní iṣu rẹ̀ yóò wá pariwo hátàlá ẹ̀sùn àtà àti títí tí ò fi ní gbọ́ ìrùn tí wọ́n ń pè yóò pẹ́ ìyá yóò máa sá lọ yóò wá pariwo kó mọ̀ bá gbọ́ ohun kí ni ìrùn tí wọ́n ń pè fàídà kúdíyà nìdá bí wọ́n bá ti wá pèrún tán akùbalà ló tún padà wá Hatta ida òwúwìdà lè sọ láàbí títí tí wọ́n fi fún ìlà àtẹ̀tù ìmánà lè kọ́mà títí tí wọ́n fi gbé ìrùn tí wọ́n fi wá ṣe ìkọ́mà àbùbàrà tí wọ́n fi ń ṣe ìkọ́mà lọ́wọ́ yóò tún sáàbọ̀ yóò tún pẹ́ ìdá yóò tún pariwo báwọn hátà ìdá kúrí àtẹ̀tù ìbá títí tí wọ́n fi ṣe ìkọ́mà tán tí wọ́n wá parí ìkọ́mà yẹn la agbárọ̀ yóò tún padà wá hátà yá ti rọ báyìí lè mẹ́rin kí wà náà sùn títí tí ó fi wá máa kóró yìí ròyìn òrùkòdìyé sáàárín ọmọ ènìyàn tó ń kírun ní àti ẹ̀mí ẹ̀ yóò máa di lọ́wọ́ yóò máa mú àwọn ọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ wá sínú ọkàn yàkó lẹ́ni tó ń sọ báyìí pé ó kòrùkádà ó rántí eléyìí wá kòrùkádà ó rántí eléyìí lámà mímọ làbíyá kó ní nǹkan bí ní nǹkan tó ń tọ̀ wọn ò rántí tẹ́lẹ̀ ṣáájú kí wọ́n tó ṣe kọ́ mọ̀ òun fẹ́ kí ìrùn ní ọkàn ti wà lórí ìrùn gbogbo bí òun á rántí tẹ́lẹ̀ ńgbà tí wọ́n bá ti wá bẹ̀rẹ̀ ni yóò máa sọ pé òun rántí ilé àárọ̀ yìí irú àsìkò wa ń sìn lọ́dọ̀ wa tí wọ́n ti ń kọ́ kó báyìí pẹ̀lú òkè ìdáhùn tó ń kọ́ ibè báyìí ah, òní tètè lọ ọ̀rẹ́ rẹ tó lóun bọ̀ yẹn ó kọ́ọ̀lù ẹ̀ka láti kírun táwọn kò kọlu ẹ̀kẹ́ lè tètè lọ sóko ṣùgbọ́n tó pẹ́ lánàá bàbá tẹ́fẹ́ bá kọ́ tó yẹn bàbá yẹn fi lé yín lánàá kò tètè gbó yẹ yín wà ẹ̀yà aṣọ fífi tí wọ́n náà. ọkọ̀ tẹ́mọ̀ fẹ́ wọ̀ wọ́n mọ̀ láago méje ní ìsìn àti ìwé láàárọ̀ yìí ìyẹn dẹ̀ ṣe yóò máa rán létí. sálárì tíjọba sọ wọ́n mọ̀ sọ pé òní ni àwọn kan la máa rà láti. àwọn kan òní tó fẹ́ dàtà oríṣiríṣi ẹlòmíì onígbèsè tó jẹ́ sáàrùn tó ló wà sàn láàrẹ̀ máa yẹn máa ti wà ń lébi ẹ̀ báyìí gbogbo àwọn kan tí ń lò tẹ́lẹ̀ anábìrì yóò máa kó wa hápa yàtọ̀lá rọ́jùlù mẹ́rin yẹ́bìrì kan sọ̀la títí tí ẹni yóò fi di ẹni tí ò ní mọ̀ iye rákà tó kí mọ́ sí ọ̀kan lòun fi kí àbí méjì ṣé mo rò kó àbí mi rò kó ṣé mo forí balẹ̀ àbí mi forí balẹ̀ eléyà rí rí àwọn ẹ̀kọ́ pọ̀ mẹ́ nínú rẹ̀ ni pé àṣé àṣẹ ìtọ́ nínú rẹ̀ kì í dùn sí òun pípè bẹ́ẹ̀ ni kì í dunnú sí ìkọ́ ọmọ ṣìṣe ìdí ni tó fi sá lọ torí pé ìrún pípè ó jẹ́ ìjẹ́rìí sí ìjẹ́ kan ṣoṣo ọlọ́run àti ìtẹ̀lé àṣẹ rẹ̀ èyí tó ń ìtakò níjọ́ náà lọ́run tó fi bẹ̀rẹ̀ ìgbé ẹ̀rì nínú ìgbésí ayé fún àwa náà ìwà kan tá a bá rò tí ò bá dáa bí wọ́n bá ń sọ̀rọ̀ nípa ìwà yẹn kódà kó má jẹ́ pé àwa ni wọ́n dojú ọ̀rọ̀ yẹn kọ inú wa ò ní dùn bí ká dọ́gbọ́n ti rárá àká kó lẹ̀ kan ti wá lọ fún mi rí níbi ìkómọ kan tí mo lọ tí mo sọ̀rọ̀ ń ní àwọn afá kan dìde wọ́n kúrò wọ́n bínú kúrò níbi ìkómọ yẹn èmi ò sì rí wọn bẹ́ẹ̀ sì ni kì í ṣe pé mo ẹ̀ẹ̀gbà tó ń ṣe kó mọ̀ ẹ̀yẹ kan náà àwọn ọmọ ìyá tó ọmọ tí ó náà ó mọ orí níbi ọmọ ẹni tó ń ọmọ ẹni tó ń kómọ̀ yẹn tó jẹ́ ọmọ iṣẹ́ ẹ̀ náà níbi tó ní kó fúfú sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tó wá sọ tó ń rán wa létí àwọn kankan tó ṣẹlẹ̀ nígbà tá a wà lákùrẹ́ ọ̀rọ̀ yẹn wá mú wọn á pé kí ló ń ṣe wá gan ṣé ọ̀rọ̀ náà la sí ẹ̀sìn la fẹ́ kọ́ wọn ni àti owó la fẹ́ ní tó fi di pé báàbá mi sọ̀rọ̀ fún wákàtí mẹ́jọ ẹ lè rí ẹ̀kọ́ kankan kọ́ ju pé ẹ̀mọ́wó wà bẹ́ẹ̀yàn bá ti lọ lé ike tí mo sọ ṣe náà lè tó bá ti dé láti lọ rìn gẹ́gẹ́ bó ṣe gbajúmọ̀ nílùú wa níbi lákòókò bẹ́ẹ̀yàn bá lò fẹ́ kí Ìlọrin ní ò lọ tó bá ti wọ́n á dé àfikà ń rí níbo láti mọ̀ wá rí ibi láti mọ̀ rí ìsọ́ lékú lẹ́já jẹ́ ìgbà tí mo kọ́ dékà rẹ̀ ní àràbí 1999-2000 mákàmọ̀lá àfá aníkìní báyìí ohun tí ẹ̀jọ́ wọn orí mi rí tẹ́lẹ̀ àfá aníkìní báyìí ohun tí mo fẹ́ ṣiṣẹ́ orí kìní wà ó àwọn nǹkan mí wọ́n dákọ̀ gẹ́mì ìmọ́ níbi àwọn lékúlẹ̀ jáyìí olóògùn ni wọ́n ní kó lọ dà wá ní abẹ́ni tí ó mọ̀ kọ́ àwùjẹ lẹ́sìn pé pé mọ́ṣáláṣí sí gbogbo wọn tí wọ́n ti lé ké déhùn tí wọ́n ti lọrin déhùn mo fẹ́ lè sọ pé gbogbo torí mi ò rò pé mo fẹ́ mẹ nìkan tó lè máa ṣàlàyé ẹ̀sìn bá ṣe ń ṣe ìlú wọn tó wá ní pé gbogbo wọn wà á jókòó kalẹ̀ kò wá sí tí wọ́n mọ̀ ṣe ju pé wọ́n sọra wọn di olóògùn kalẹ̀ ní gbogbo àdúgbò tí wọ́n máa bẹ̀rù wọn

tàbí wọ́n ń ṣe kọ́ nínú ma máa bí yóò sá lọ ó sì fẹ́ ṣiṣẹ́ ẹbí ló fi wá jókòó sí wa tó tí wọ́n pè tí wọ́n yóò sá lọ yóò pariwo nígbà bá náà bá rán àpá àwọn ló sọ ní nǹkan kan ń bá jẹ́ káàkiri àwọn ni wọ́n ní kó kọjú kò ní sọ̀rọ̀ ẹlẹ́mí ìlú oríṣiríṣi ìdí wọn kí ló tó ń ṣe padà yẹn nípa sọ náà ló ń ṣe ní pé ó sọ̀rọ̀ ẹ̀dùn lóògùn ṣùgbọ́n rẹ̀nu sọ̀rọ̀ ní nígbà tí gbogbo ilé ẹ̀ bá wọ́ tán ní ìsìn yóò mọ̀ wọn rẹ̀ àwọn mìíràn lọ fẹ́ jẹ́ èèyàn sùn ẹ kìlọ̀ bá fà yẹn o kọjú sáwọn afá o ní tó gbá wálẹ̀ ní kó kọjú sí o wà á bẹ́ kọ́ bójú kọ́ mọ́ tí ìwúni nígbà tí ọ̀rọ̀ àwàdà kan tó ti pẹ́ tí wọ́n sọ pé ní nàìjíríà tí wọ́n bá béèrè ìbéèrè lọ wọn ìbéèrè náà ni wọ́n fi máa fọ èsì lọ́wọ́ ní oníwé akọ̀ròyìn kan ní tó jóyìnbó ó wá wá sí pápákọ̀ òfurufú bàálù yẹn ní ilé àpọ̀ tó ní I heard that Nigerians you answer questions with questions you also do so tẹ̀lé ẹ̀yin nàìjíríà ìbéèrè lẹ́ máa ẹ̀yin ọmọ nàìjíríà ìbéèrè lẹ́ sí máa dáhùn béèrè ta ló ń bẹ̀ fún ìṣẹ́ nàìjíríà rẹ̀ bí òun yorùbá jọ ń pé àìkú bá lẹ̀ bá ń jẹ ọlọ́run sàánà wa lọ́rọ̀ kan ìyẹn àkọ́kọ́ ẹ̀kọ́ tá a kọ́ nínú ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì ni pé àtún àmọ́ ń pèrò láti jẹ́ kíṣẹ́ àìtàn òun tún sá abálájọ àwọn tó máa ń ṣe rókíà tí a bá fẹ́ pé fi ṣe ìwòsàn fún nínú tí wọ́n máa ń ṣe ni pé wọ́n kọ́kọ́ pèrò sí létí àsìkò tí wọ́n pèrò yẹn ṣẹ̀tàn ló sá lọ àsìkò tí wọ́n pèrò yẹn ṣẹ̀tàn sí kí ni yóò sá lọ nínú ẹ̀kọ́ tá a rí kọ́ńbẹ̀ ni pé àwọn tó máa ń béèrè léèrè lọ́wọ́ kí àbá sọ̀rọ̀ yẹn ní kámọ̀ ni ẹlòmíì ni kò ní ìdí kábíyè kọ́mọ̀ mọ́ tó bá ti ní fáwọn nìkan là ń dá kí o àmì ìdí kọ́mọ̀ ṣèbí ìdí tá a fi ń ṣèkọ́mọ̀ ni pé wọ́n fi ń pe ara wa tásìkò òun ti tó ẹgbẹ́ ọ̀rọ̀ àdíṣì yìí gbá ọ̀rọ̀ rẹ̀ dànù gẹ́gẹ́ bí ẹni tó ń dáhùn tó fẹ́ dá sí òun torí kò nídìí kó ń pè rúgbà tó ń fi wà nínú gbóta lòun fẹ́ pè ṣé jù lòun tó ń pè ní ẹgbẹ́ àdíṣì yìí náà ṣe fi ni ó gbá dànù tàbárò mọ́ àdíṣì ìgbà kọ́kọ́ bánà bí sọ fún àbúsà ìdàlọ́ kó dírí tó náà tó sọ fún àbùkà pẹ̀lú eléyìí ìsìnkí àṣẹ ìkọ́ ọmọ tó ṣe kí ni ó tún léṣẹ̀ ìtọ́ torí náà bẹ́ẹ̀ yàn ń dá sí òun náà kó ṣe kọ́ ọmọ torí pé lásìkò tó ṣe kọ́ ọmọ yẹn ṣàìtọ́ ṣe kí ni yóò sá lọ kò bá àjọkùnrin kì bá jẹ́ obìnrin Allahu ta'ala alam nínú rẹ̀ náà ni pé aláàdìmúra dáadáa tí ṣàìtọ́ ọmọ dàmúrú mọ́ wa lọ́wọ́ pẹ̀lú ìròyìnròyìn ayé tí ó ń kó sí àgbọ́yẹ̀ kó ṣe ní rọ́mù hadithi abdullahi ibn amr abdullahi ibn amr ibn al-as àti sọ̀rọ̀ abdullahi ibn amr ibn al-as sẹ́yìn fóun ló padà jẹ gómìnà nílùú nílẹ̀ misra ní egypt ní àsìkò ìjọba tani umar ibn al-khattab ṣe rántí nígbà tí wọ́n fi ẹ̀sùn sáré ìje tí ọmọ tiẹ̀ ọmọ tálákà lọ wíìnì tí wọ́n á na ọmọ ẹ̀tọ́mọ yẹn wá nà tí wọ́n rò ní kó mọ̀ bọ̀ sí mẹ̀tínú wọ́n á ní wọ́n fún lẹ́gbà báwo lẹ́sí máa ní àwọn tálákà ọmọ gangan bàbá ọmọ tálákà tí wá bẹjọ rẹ̀ kó yá fún gọ́ọ̀nà lẹ́gbà ó dàbí gọ́ọ̀nà wà kéré délú báyìí ọmọ ọmọ rẹ̀ kó wá ọmọ kan wá dájọ́ ọmọ rẹ̀ lẹ́kọ̀ọ́ bàbá ọmọ tálíkà ń kó wá fún ní blana tẹ́yẹ̀ sí ẹ̀lì dọ́dọ̀ rẹ̀ lè ní pé níjọba wá ń lò wá jù yẹn lọ torí odidi Egypt Egypt ju Nàìjíríà gan lọ fún rẹ̀ bí president yìí nígbà yẹn nígbà yìí ó máa bí ọ̀pọ̀ ọ̀dí ọ̀la rẹ̀ tó kálukú sí wá gbígbẹ́ mọ́wọ́ tó ṣẹlẹ̀ náà bá rí níbi ọdún bí mélòó kan sẹ́yìn kò pé tẹ́yìn yàtọ̀ wọ́n pa ọmọ ọba kan lè lọ kéèké àwọn tọ́ọ̀gì lọ pápọ̀ ìjọba ló dájọ́ adájọ́ ilé ẹjọ́ ló dájọ́ fún pé kí wọ́n lọ pa ìjọba sì pa ó sì jẹ́ sẹ́nà àwọn ọmọ ọba Saudi kí ló ṣe ó pààyàn ìgbà tó dé kọ́ọ̀tù àwọn fámìlì ẹ̀ tó pa nínú ṣẹ̀ríà ni pé fámílì ẹni tí wọ́n pa yẹn yẹn ni àwọn tí ogún ẹni yẹn tọ́ sí ni ó sọ fún adájọ́ ìkan nínú nǹkan mẹ́ta fẹ́rì bá ti wà pẹ́ni yẹn ló pa nínú kí wọ́n sọ pé àwọn foríjì kó máa lọ tàbí kí wọ́n sọ pé kó san owó ẹ̀jẹ̀ owó ìtanràn tàbí kí wọ́n sọ pé àwọn foríjì àwọn ògbówó tí wọ́n pàdé ìyẹn làwọn wá mú wàlá ìran pa máa mú gbogbo ní ìsìn gbogbo kò ní jẹ́kẹ́ nìkan wò wípé

nígbà àtọ́lọ́ ọlọ́run mọ́ ẹ̀bá sọ báyìí pé ìdáàsà mẹ́rin tó mọ̀ nìdá à tẹ́ ẹ bá ti gbọ́ ìrun pípé fàkúrù mísìlá mẹ́yàkù irú nǹkan tẹ́yìn tó ń pè rún sọ yẹn náà ní tẹ́yìn náà máa sọ Allahu Akbar Allahu Akbar ṣebí Allahu Akbar Allahu Akbar Allahu Akbar Allahu Akbar Allahu Akbar Allahu Akbar Allahu Akbar Allahu Akbar أشهد أن لا إله إلا الله ونوت صبيح أشهد أن لا إله إلا الله بربودية lẹ́yìnà fa iná ànábìní tó ń mọ̀ sọ́dù àlẹ́yà tí a bá pèrò tán ẹ̀ṣà sàlátù fún ní ànábì fa iná òmìn sọ́lá àlẹ́yà sọ́látàn sóríṣẹ́ tó bá ṣàn sàlátù ẹyọ kan fún mi sọ́lọ́lọ́wọ́ àlẹ́ ìbí àṣà ọlọ́run mẹ́wàá rẹ̀ lọ́lọ́run ó dá padà fún un tó ma sáàlù lọ àlí àlèwàsílà lẹ́yìn náà kẹ tọrọ àlèwàsílà fún mi wàsílà yẹn èyí tó mú inú ọ̀rọ̀ gangan pé mẹ́ńzílà ààyè kan ni níjọ̀gbé ìdàrùkìá níjọ̀gbé ìlú tó ga jù lọ tí ànábì ó ti tọrọ yóò ti ṣìpẹ̀ pé kọ́lọ̀n dájọ́ torí wà ní abẹ́ kíni abẹ́ oòrùn tí oògùn ó sì máa kán tí ó sì dádágún tí kálukú wà á mú bẹ́ṣẹ̀ rẹ̀ ṣe pọ̀ tó ẹlòmíì yóò máa bẹ níbi kókósẹ̀ ẹlòmíì ojúgun ẹlòmíì orúnkún ẹlòmíì bàràdì ẹlòmíì ìdodo ẹlòmíì gbáyà ẹlòmíì ó fẹ́ máa mú tiẹ̀ ṣùgbọ́n àwọn méje kan ń bẹ tí wàhálà yẹn ò ní kàn wọ́n mọ̀ bẹ ní abẹ́ arṣ wọ́n ti kàn bí náà lọ́rọ̀ kẹjá àmẹ́bí ni wàá ṣùgbọ́n kọ́lọ́ dájọ́ ìpẹ́gbé kọmọ náà máa lọ núná kọmọ àlùjànnà máa lọ náà àlùjànnà lẹ́yìn tó ọmọ èèyàn bá ti dúró ní tí òbí ní ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta ọdún fifty thousand years fàálà sa ìlú ń bi àbáàbìn wà fẹ́ lèlè ká fi ní ìrìnà lẹ́yìn sọ̀rọ̀ ọ̀dà nínú ọlọ́ títí tọ́lọ̀ fi sọ pé sí yawmin kana miqdaruhu khamsina alfa sanna fasbir sadran jami'an suratul ma'arij àwọn mọ̀lẹ́kà ọmọ ẹgbùn òkè hmm? lọ́dọ̀ ọlọ́run ní ọ̀nà ìgbàgùn sánmà ní ọjọ́ kan tí ó ń ka rẹ̀ nínú ń ka jẹ́ ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta ọdún 50,000 years ọlọ́run ní tí ìdájọ́ kálukú wà lórí ìnà rògbẹ́ ogun yóò ní agbára òun ó dẹ̀nà àwọn èèyàn wà lọ ọlọ́run ó kọ́ tí ó wù dájọ́ ìyẹn ò sọ

arújú wà arújú àna àkúnà mo sì nírètí èyí ẹ wo ìrẹ̀lẹ̀ ànábì máa o ti ó ti máa bí ní o tọ́lọ́lọ́run fún tó wọ́n tó sọ ó o ṣùgbọ́n kára wà ní ayé yẹn àwa tá a ni kan he hmm, lọ kí oògùn àkọ́kọ́ tí ó wá yóò lọ máa fi gbá àwọn ọmọ obìnrin bí káàkiri àwọn gẹ́ẹ̀sì ń ṣàkọyìn ọ̀dọ̀ mi ní ó sùn fún jẹ́bẹ̀ pa tí ò bá wá ṣiṣẹ́ yóò tún lọ máa wá mi kiri oríṣiríṣi lẹ́yìn ìyẹn oògùn tí ó máa wá kiri làlówó tó bá fi gbá àyàn kó ṣubú ṣubú ṣe àyàn tí ó máa wá kiri mọ́ àwọn tó bá wọ́n ní ìṣẹ́jú oògùn lẹ́yìn oògùn yẹn pẹ̀lú ojú tó tún ti wá làtọ́rọ̀ owó ní ìsìn ògùn owó ẹlòmí ògùn kò lè mọ̀ tí ó ní wọ́n fi sọ ń gbà kan pé ibìkan wà tí wọ́n ké nu kùránì tí wọ́n bá ké orí èyí ó dàrú rárá àwọn èèyàn lọ jẹ nǹkan ní pé káwọn ọmọ kí wọn ò fẹ́ lo ọdún kan nílé kí tí wọ́n fi mọ gbogbo kí ó káàfà àwọn ọmọ ọdún tó bá ti wá jẹ nǹkan yẹn orí ó bá dàrú àjẹ̀nú ó rìn rántí mọ́ pé àbí tó ti ń sá ní kí ní ìrìnjọ jíde yóò kàn pé ẹ́ẹ́ tí a fi kébẹ̀ orí ó dàrú ọ̀rọ̀ tí mọ̀ ń sọ ẹ̀dùn àwọn kan gbàgbọ́gbà náà o àwọn kan ní ìjàǹjẹ̀ pé wọ́n kébẹ̀ wọ́n fò àwọn kan ní tí a bá gbàkẹ́ ìbá ń gbà kùrán lọ́wọ́ ní wọ́n kébẹ̀ àrá sọ́rọ́ tó taubà ìtọ́lọ̀ ń sọ kalẹ̀ àti àìmọ̀ kan ni gbà àwọn áfíìsì tó wá gbogbo kùrán lórí tó wọ́n ó sì mọ̀ kí lọ́dọọdún máa wẹ̀ tí wọ́n fi mọ̀ kí ṣe tàrọ́wù tí wọ́n sì ṣe mọ̀rọ́jà gbogbo ọdún wọn ṣe àṣé oògùn làwọn èèyàn ń ṣe ń gbà yẹn táàmù tààrù pé kùránì ni wọ́n kàn fi kùránì sí sakatú bígbà tí ń lọ́dọ̀ àwọn afáwọn nínú àwọn orílẹ̀ afẹ́ṣẹ́ ayáfẹ́lẹ́fẹ́ wọ́n máa jẹnu níbẹ̀ yẹn wọ́n kàn fún kàsókè yá yá lẹ́yìn amọ́ níbẹ̀ yẹn ọ̀pọ̀ ló ń pè nígbà tó ń jẹnu ni yóò tún ká pé ó kàn sókè yẹn ni wọ́n ń pè ní sakatú agbárí ni ṣe yóò tún ká kùránì pẹ̀lú rọ́bà náà fi náà nílà ìgbà láwọn tẹ̀lé ẹ̀rin ọ̀pọ̀ ní ìpèkúpè ní pè ń ọ̀pọ̀ tí èdè Yorùbá ní Kàdúrà ní ẹni wọ́n pè ní talisman solazin ẹ̀kan ti di erigi ní kan kan ṣẹlẹ̀ lójijì ní how èèyàn ò sì ní ṣóògùn kan tí wọ́n pè lájẹ́ bí idán ẹ̀yà ara èèyàn ó wà ń bẹ̀ tí wọ́n bá bọ̀ ṣe wọ́n ti bọ̀ ọ̀fíìsì bí wọ́n náà ṣe fún rẹ̀ ó bí gbòtúgbòtú ahọ́n olè ní ọmọ lò olè tí wọ́n pa sí gbangba báyìí síta ó lọ bí ahọ́n rẹ̀ ó wàá là ahọ́n tó gbé yẹn bí orí rẹ̀ yẹn ni wọ́n là tí wọ́n kọ́ àtàrí sí àtàwọn nǹkan kan tí wọ́n fi sí tó wọn ni wọ́n máa àṣẹ nu gbẹtugbẹtu nu ní ẹni téèyàn máa tọ̀ lóru yóò tọ̀ lóru ní ẹni kó máa túṣọ yóò tù sọ hmm, torí ṣàìtọ́hùn ní bọ́ ṣe nǹkan kan àbí kó sọ ọ́dọ̀ ọmọ náná lákọ̀ọ́kọ́ hmm, ìyẹn fi máa lò gbogbo ogun ẹ bá máa gbogbo

ẹ béèrè lọ́wọ́ àwọn àfáàsù náà ilé tí ó wò lẹ́ẹ̀fọ̀mọ̀ ní sí tó náà fi dàbí prọfẹ́sọ kí ni jambu rẹ́gísà jambu ní ìsìn olóyè dé ìbá àfáàlò arábìkì ló ṣe kéólóké ilé kéóló lọ first degree rẹ̀ ní uni Ìlọrin arábìkì ló ṣe masters tó ti ṣe islamic lawyer àti phd ó dẹ̀ professor ó tún di vice chancellor òun tún ní ṣé committee of vice chancellor in Africa kó tó rìtáyà kó tó di register jambu wọ́n tún ní kó máa bá lọ àfáà ní kí ó ní wọ́n pọ̀ káàkiri Nàìjíríà Professor Alaro Professor of Islamic Finance ké olóké ilé ké mú ìdín ló ti jáde nílọrin gbogbo wọn bá ń bá wọn pọ̀ ẹ̀lẹ́gbẹ̀ẹ́ gbẹ́gbẹ́ yẹn lọ lé gbé kó mọ̀ àwọn arìnrìn káàkiri àdúgbò tó kù bá fún òní kọ́kọ́ lọ kí wọn kéde torí pé ó fẹ́ràn wọn tán lè pè sí fìdáù tó bá ti kó mọ òní kọ́kọ́ lọ kí wọn torí pé ó kàn lè pè fún kẹ́sì pè ní kó mọ àtàfà tí wọ́n bá wá pè yóò wà bẹ́ ìjọ náà yóò àmọ́ bínú àwọn láti kọ́kọ́ wá tún yí o orú àwọn nǹkan wọ́n wọ́n kò dáhà fáà tó kéwú dáadáa bí kéwú yé tó sì nímọ̀ tí ó ráyè kó mọ ìgbéyàwó láìláì ẹ mọ̀ ọ̀bẹ kó tó lè wá ní. ó ní ráyè nǹkan pọ̀ tó fẹ́ ṣe tó mú tún ti yà lọ́bẹ̀ yẹn jàre ó ń jó mi ní ẹmọ́ bínú so ètò bá ní ẹ̀kọ́ wà ní ìjà àtúndì àsìkò bẹ́ẹ̀ tí wọ́n bá ti pèrún Allahu akbar àwọn òṣè aláàgbàmù ashhadu an la ilaha illallah ashhadu an la ilaha illallah ashhadu anna muhammadar rasulullah ṣe àgbé yóò wá sí ẹ̀lẹ́ni ní sallallahu alaihi wa sallam rárá kò sí sallallahu alaihi wa sallam ashhadu anna muhammadar rasulullah ashhadu الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله ṣèdíyé hayya ala salah níbi ìwà wọn wájú ìyẹn òsìn bí a sọ pé la hawla wala quwwata illa billah hayya ala salah la hawla wala quwwata illa billah hayya ala al falah la hawla wala quwwata illa billah hayya ala لا حول ولا قوة إلا بالله الله أكبر الله أكبر لا إله إلا ilaha illallah la ilaha illallah so àdífì yẹn so tó ní àmì ọlọ́n kó fún wa ní àgbọ̀ yí ọ̀rọ̀ rẹ̀ àdífì àjábìr ó tẹ̀lé ìtó tẹ̀lé yẹn ó ní mẹ́ńkọ́ láhìnà yẹ́sìnà òlìdá ẹni tó bá sọ báyìí nígbà tó gbọ́ ìrùn pípé Allahumma rabba àbíhìdá wà ti tààmà ìṣẹ́lélé àkọ̀rà wa ni tí ẹ̀ bá sọ gbólóhùn yẹn tẹ bá pè nǹkan Allahumma rabba hadhihi da'wati taama olúwa o olúwa ìrun tí wọ́n pè yìí hmm, ìpèpè pípé olúwa ìpèpè pípé was-salatil qa'imah hmm, àti ìrun àlèkọ́ ìmọ̀ yìí tó dúró ṣinṣin àti bá ní fún ànábì ní ààyè wàsílà yìí wal fadila àti ọlá jùlọ wàbáfù mẹ́kọ́mọ̀ mahmuda lẹ́dí wàbta bá ní gbé lọ ààyè ẹ̀yìn èyí tó ti ṣàdéhùn fún ànábìlẹ́yìn tó bá sọ gbólóhùn yẹn hálàtìláú ó ti di ẹ̀tọ́ fún rí ẹni bẹ́ẹ̀ ṣàfá àti ìpẹ́ ti ní ànábì yàwọ́mọ̀ ìfìyàmà lọ́jọ́ gbéni وبعثه مقاما محمودا الذي وعدته يلوى عن السنة لا العافية الله فعلا غيره حديث كان بوسي تو كان ده oni man qala hina yasma'u li mu'addin ẹni tó bá sọ nígbà tó gbọ́ tí wọ́n pè mú tán pé ashhadu an la وبمحمد رسولا وبالإسلام دينا غفر الله ذنبه dáńbùkú á ṣàforíjì àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ gbogbo alamọ̀yẹ tẹ́lẹ̀ jẹ́ bá ti kò rún tán ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah wa anna muhammadan abduhu wa rasuluhu raditu billahi rabba wa bi muhammadin rasula wa bil a padà kọ náà insha Allah ta'ala èyí tó kírìn rẹ̀ tó kásẹ̀ rẹ̀ anábì sallallahu alaihi wasallam sọ pé inú àdísì anas radiyallahu anhu kọ́lọ̀ bá yọnu sí pé kọ́lá rasulullah òjíṣẹ́ ọlọ́run ẹni tó bá ń wá àdúrà tó fẹ́ ṣe pé ọlọ́run ní dá àdúrà padà báyìí náà lè àdánù láàrin ìrun pípé àti gbígbé ìrun dúró ni láàrin ìrun pípé àdán àti ìkọ́mà àwọn àsìkò yẹn tí wọ́n pè tán sìn omi náà àbí lẹ́yìn ẹ̀ láwàá jẹ́ láàrin jẹ́ bó ṣe gbajúmọ̀ sí inú mọ́ṣáláṣí àwọn mọ́ṣáláṣí mi ní ìsinmi kọ́kọ́ àsàlátì wọn kọ́kọ́ ń pè tàbá rí wọn ká mọ́bà wọn jà pé wọ́n yẹ́sìn padà ó nídìí gbógbin ìrùpá sí ìṣàlàyé ẹ̀mí dáadáa ó nídìí tó fi rí bẹ́ẹ̀ ṣùgbọ́n àmọ́ sọ yẹn jọ mi ìrìn tó bá ti pè irun ṣá bí irun zúrì náà sí irun àìlà irun hmm, ọ̀sán ṣáájú kí wọ́n àsìkò yẹn ànábì ní àdúrà tí wọ́n bá ṣe ń bẹ̀ láàyò rọ̀ wọn ò ní dá padà láàrin yọ́n bá pe ìran áṣù ìtàn láàrin tí kí máa mú odé ṣáájú tó fẹ́ ṣèkọ́ mà àsìkò yẹn tí wọ́n bá pe ìran mọ́tíríbì ìtàn láàrin tí kí máa mú tó dé ṣáájú tó fẹ́ ṣèkọ́ mà àsìkò yẹn tí wọ́n bá pe ìran ìṣá ìtàn láàrin tí kí máa mú odé fún òṣèkọ́ mà àsìkò yẹn ànábì ní àdúà àdúà yìí tó ṣe é pé kí ni àlàfo azan àti kíni àti ìkọ́ọ̀mọ̀ ìyẹn ni àwọn àhádì tó wà nínú báàbù fọ́dù kíni àdán nínú ìyádù sọ́ọ̀lù ìmáàmù ọlọ́gbọ̀n wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ ejò gbé ẹnu lébi gbogbo imú rẹ̀ tí ò ní mọ́ fọkàn sọ pé ọlọ́run ṣàánú mi bì ọlọ́run ní dúró dásìkò yìí àbí mọ́tò wọn bírèkì já lẹ́sírẹ́sì gbogbo ilẹ̀ rẹ̀ símọ̀ tí sábà ṣáájú gbúrúgbúrú kò sẹ́ tí ò ní ké ọlọ́run ẹ̀yìn òsì ní wà ní ẹrú pílẹ̀nì kí ẹrú pílẹ̀nì mọ́ ṣe gbogbo mo wà nú pílẹ̀nì ní yíyà àti mọ̀lá àjì 2017 wà láì ẹ̀rú bà díẹ̀ kí lè bí ni pé ìdí ẹ̀ka sí pẹ̀lú wípé èyí wọ inú àwọn atẹ́gùn nínú ẹ̀ka sí storm ṣe nígbà tí mo kà sí ni mo á rí àwọn ẹ̀kí náà pẹ̀lú flight attendant àwọn tí wọ́n fún èèyàn lójogún wọ́n tẹ̀ lọ jókòó wọ́n wo ojú wọn ojú wọn lé wọn ò rẹ́rìn mọ́ wọn ṣe ń gẹ́gẹ́ àtàwọn obìnrin tí wọ́n ṣe wọ́n ò pé ló ti súnmọ́ o wàhálà lé o ìgbàta wọ́n yọ́bẹ̀ ni wọ́n ní nǹkan náà di gínẹ̀ mọ́ àríwọ̀n tí wọ́n rẹ̀ inú wọ́n dùn rí pé àṣẹ ní ewu ni ìṣẹ́jú ò ní ìṣàdá lára àsìkò ṣùgbọ́n lẹ́yìn ọba kan wò pé òun fẹ́ ní àkànṣe àdúrà kan àsìkò wọ̀nyẹn láàrin òun pípẹ́ àlàfo òun pípẹ́ àti ìkọ́ mà ṣíṣe ọlọ́run kan láti ọ̀rọ̀ náà nígbà bẹ́ẹ̀ nìkan ní tí èèyàn bá fẹ́ tó nínú ọ̀rọ̀ mi mo ti sọ mọ́rọ̀ báwọn jẹ́ máa sọ pé kò ní ìkọ́mọ̀ fọ́rọ̀ wọn ò wọlé pé àdéhìí àbúláì àdéhìí tó sọ fún àbúsọ̀sọ̀ Abdullahi pé ó jẹ́ ẹni tó máa ń da ẹran tó sì máa ń wà ní pápá lóhun nìkan tó bá ti fẹ́ pèrò kó pèrò yẹn sókè dáadáa torí kíni torí pé kò sí tí ẹnikẹ́ni nù àlìjẹ̀nà ni àbẹ́yìn àbí nǹkankan tó gbọ́rùn yẹn àyàfi kó ṣe kí ni o pé yóò jẹ́rìí fún ẹlẹ́ẹ̀kejì àdìs tó náà yẹrántí tí ànábì sallallahu alaihi wasallam sọ pé tí wọ́n bá pèrún àṣẹ tán ó sá lọ pẹ̀lú ariwo tí wọ́n bá tún ti pèrún tán yóò padà wá tí wọ́n bá tún ti fẹ́ ṣe kọ́ mọ̀ yóò tún sá lọ so mo ní kéèyàn wá ní lórí pé mi nìkan ni ìdí tá a fi ń ṣe kámọ̀ náà ni pé a fi ń pera wa pásìkò ìran ti tó ní ọ̀rọ̀ yẹn ò mú nínú rẹ̀ náà ni pé ó ń léṣẹ̀ ìtàn so kò ní wá bọ́ ọmọ ká sọ pé kò ní ìdí ó ní ìdí torí pé ó ń lé aṣọ ìtàn ṣé bí wa ìbá má torí yẹn lọ sílẹ̀ wallahu ta'ala a'lam pé àwọn nìkan la fẹ́ dáàmú kí àwọn nìkan la fẹ́ dáàmú. mo gbọ́ bèrè nílé ìpè gbogbo yorùbá tó mi ni mo gbọ́ pé ó bèrè pé sójú ọ̀ràn yẹn sọ̀rọ̀ pé kì í ní ìlú ìbò náà ló tún sọ yìí mo gbọ́ náà pé kì í ní òbí ó ní òbí ìwọ tí a fẹ́ tó bèèrè gẹ́gẹ́ ṣe ọ̀rọ̀ yẹn ká ṣe sókè ilé pé mi gbọ́ ṣe rí gbọ́lọ́wọ̀n ọ̀rọ̀ yẹn yẹn ni mo ń sà láti kọ́kọ́ ṣàlàyé ní ìgbẹ́kẹ̀yàn máa ni àbọ̀ ọ̀rọ̀ yẹn kọ́ nítorí pé àwọn ewu kan máa ń bẹ nínú ìmọ̀ ọ̀pọ̀ ìsìnkú kì í ṣọ̀rọ̀ yẹn àṣà ìtọ́hùn ó kò síbẹ̀ lẹ́ni tí ò ní jẹ́ ká máa ṣe mọ́ a máa fojú tẹ́lẹ̀ rẹ̀ yẹ́ pé àwọn àfáà wọ́n máa ń ṣe èèyàn lójú kòkòrò wọ́n dẹ̀ máa ń gbé èèyàn lóhùn gbé láti ṣe nǹkan tó dáa ni láì ní lọ mọ́ ṣàyẹ̀nà náà pé sọ̀rọ̀ ìyànà àbọ̀ràn ìyàkọ̀ púpọ̀ pé ṣe káàkiri sókè máa sì dáhùn ẹgbọ́n ní mọ̀ sọ nìyí wọ́n ní tán bá ń lè kọ́ mọ̀ sí àmọ́ dáṣẹ́ àníṣe sókè ní láti sókè náà tó bá dárùn kí tó bá jẹ́ ẹ̀rùn tí wọ́n kéré ẹ̀ sókè sí òní ké sókè ní wọ́n ké sókè náà just the ṣòdì tó ẹ́kọ́ afẹ́gbèrú ni a máa pè ẹ́rì kó ní fáàrù fáà sọ́rùkà gbóhùn ẹ sókè gan ní ẹ̀rùn pípé lè ṣùgbọ́n tó ajẹ́ ìkọ́mọ̀ kò ní gbóhùn sókè tó ìgbà tó bá ń pè kò tó ìgbà tó bá ń pè ṣe yá ṣe sókè na Allah akbar Allah akbar ṣẹ́dọ̀ ọ̀nà ilẹ̀ ilẹ̀ lọ ṣẹ́dọ̀ ọ̀nà Muhammad Rasulullah hayá alẹ́ sọ́lá jẹ́jẹ́ kọ̀ jẹ́jẹ́ ni kéèyàn máa sọ̀rọ̀ ẹnu ó máa mì etí èèyàn rọra máa ń gbọ́ ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ èèyàn ní gbọ́ mo rò pé díẹ̀ wá ní ìdí bó ṣe rí yẹn torí pé ìdájọ́ ẹ̀kọ́ ọmọ gangan ò bá àwọn ṣe kọ́ ọmọ rárá ìyẹn ò sọ pé èèyàn ò ní ìrun torí pé ìrun gangan ò sí ìbẹ̀rẹ̀ kọ̀dìkọ́ ọmọ sí sọ́là prayer started tí wọ́n tún fún wa nínú islamic studies ìyẹn pé ìrun fẹ́ bẹ̀rẹ̀ ló tú sí gbòròkúrẹ́ kọ́dì ti tẹ̀kìrì ìbùdó yẹn so irun bẹ̀rẹ̀ pẹ̀lú gbólóhùn Allah akbar láàrín bí ṣe sọ tahrimu salat at-takbir tahrimu salat at-takbir gbólóhùn kọ́kọ́ sí yẹn ní ó bẹ̀rẹ̀ ẹ̀hùn ìkọ́mọ̀ bá fún ṣe rárá ni ni wọ́n ṣe sókè lẹ́nu aláàtàrú láti bá ó ṣe sókè àbẹ́ẹ̀dì sókè àwọn ìṣẹ́kọ́ wà táa ti mọ̀ ọlọ́ọ̀tọ̀ nínú mọ́sálásí àyípariwo sókè lóhùn rárá báwọn gbogbo ní wa ṣùgbọ́n ó sọ náà táwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ ló gbọ́ náà torí pé kìí ti jẹ́ẹ́jẹ́ kíké sókè yẹn yàtọ̀ sí

sọ̀látù àásùrì tán bàbá ń pè ní àlásàrì sọ̀látù lè mẹ́gbìrì tán bàbá ń pè ní mẹ́gbìrìbì sọ̀látù lè ìṣà tán bàbá ń pè ní ìṣáì àbí lè ṣáì bí ìṣáì àwọn ọ̀run márààrún ìlàrí tí a nìbí máa ń ṣe ìkọ́ ọmọ sí sallallahu alaihi wasallam kó tó di pé wọ́n kì í ṣùgbọ́n gbogbo nẹ́fílà pátá kò sí fi dórí ìrun yídì tó méjèèjì ìtúnú àwẹ̀ àti tìléyà kò sí wallahu a'lam náà tó ọlọ́pọ̀ alágbọ̀rí ọ̀rọ̀ rẹ̀ náà ẹlẹ́gùn sàúndà ẹlẹ́gùn ọkọ̀ ní ọba pẹ̀lú tán èwo ni méjèèjì láà máa sọ ní àbí ẹyọ kan ní náà nígbẹ́ ìlà máa sọ nígbà tí a ṣe àdá láìláìlá tí oní tó pẹ̀lú ní láìláà ilẹ̀lá àwa náà ní láìláà ilẹ̀lá a hmm? ṣe wàá sọ gbólóòmù gbogbo méjèèjì láàkọ̀ ó kàn máa tẹ́kì táìmù inshallah ta'ala àmọ́ bá ní ìwé hisnobi muslim àdúrà òfin ìṣọ́ mùsùlùmí tàbí english rẹ̀ ṣe ń pè ní citadel of the believer ìkan náà wà tí ń pè ní fortification of the muslim fortification yẹn tí òjò òun gbajúmọ̀ ni pé kò sí transliteration bẹ́ẹ̀ english and arabic nìkan ni àwọn èèyàn ọ̀dẹ̀ máa kéwú wọ́n dẹ̀ fẹ́ kà sí níyẹn ní kéwú ìyẹn ló fà sí citadel ti popular tó fi gbajúmọ̀ torí pé wọ́n bá fi roman script rbbb báyìí wọ́n bá fi kọ́ kéwú irú irú láìlá àwọn ọkọ̀ lí a í lí a èyàn rí pé láìlá tó bí wá ń sì gbàtí yóò máa rà fi pé lẹ́ tó yẹ kí gbogbo wá máa rà fi ké òyìn náà lágbìyànjú torí ládá bí mẹ́lẹ̀ وصلى على نبينا محمد وعلى آله والسلام عليكم ورحمة الله وبركاته